إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار شكو ردني gbogbo àti àwọn ètò àdínà yóò sọ̀rọ̀ ni ó tún bẹ̀rẹ̀ báyìí iléeṣẹ́ royal fm ninety five dot one gbogbo wa ni a kí pẹ̀lú gbólóhùn asalaamu wa rahmatulahi wa barakatuhu na na tí a ń bábọ̀ di mewa tí wàá bẹ̀rẹ̀ òun fún ẹrú ọlọ́run ọba tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí fi ìṣọ́ rẹ̀ sí àti gbogbo àwọn mọ̀lẹ́bí láíláí náà ọ̀rọ̀ nípa amradul qulub àwọn àìsàn tí ó máa ń dààmú ọkàn ṣe pé wà lálálá ni fún ẹ̀mí ẹni tí irú àìsàn yẹn bá ń ṣe tó kó gbìyànjú kó mọ̀ pé nǹkan ń ṣe ọkàn òun ibi tí a fẹ́ gbéyàwó lónìí òun náà ni àìsàn kan tó ń pè ní alkebù nínú àwọn àìsàn tó máa ń dààmú ọkàn òun ni kíbù kí ni jẹ́ kíbù wọ́n tún mọ̀ pé òun náà ni ìgbéraga kéèyàn gbéraga kéèyàn ní ìgbéraga tó bá ní ìwà ìgbéraga wà isti'zamun nafs wa ru'yatu qadraha fawqa qadri ghayriha òun kéèyàn rí pé mo ti tó báyìí mo ti tóbi àbí mo ti ju lágbájá lọ so àbáwọn lágbájá wọn kéré sí mi so àwọn afáàmì ní ti ń jẹ́ alkib wọ́n ní huwa isti'zamu al-insani nafsahu واستحسان ما فيه من الفضائل والاستهانة بالناس واستصغارهم والترفع على من يجب التواضع له oníkéyìn ó máa gbéra rẹ̀ tóbi kó rí pé ó dáa ọlọ́lá ju àwọn kan lọ káwọn kan yẹpẹrẹ lójú rẹ kí wọ́n kéré kan kéré lójú rẹ kó máa gbéraga fún àwọn tó ṣe pé yajibu àtàwádọ́ ilẹ̀ òwò fẹ́ni tó yẹ kó pọ́nlé kí ọmọ wa ṣe gbéraga sí i. tó níbí láti rí i pé tó bá ní àtàkàbùr òun náà ní jẹ́ pé ìgbéraga àbí àwọn mìíràn sọ pé ìríra ẹni. ìríra ẹni kí wọ́n lágbájá ó ríra rẹ̀ àbí ká pè ní ọjọ́ra rẹ̀ lójú ẹni pé ọjọ́ra rẹ̀ lójú ó rí ti di nǹkan so eléyìí ó jẹ́ nǹkan tí ó jẹ́ àìsàn àìsàn láńlá ni sọkọ́lá nàbì sallallahu alaihi ìgbà tí ń ṣàlàyé àwọn aburú tí ń bẹ níbi kí èèyàn máa ṣe ìgbéraga kí ìgbéraga النبي صلى الله عليه وسلم من حديث عبد الله بن مسعود النبي لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر النبي tó bá ṣẹ́kù díẹ̀ báyìí nínú ọkàn yẹn ní ìgbéraga yẹn ni wọ àlìjánà díẹ̀ bí ọmọ náà gún yẹn ni pé bí rárá tó bá ṣẹ́kù sínú ọkàn yẹn ànábì náà nìyẹn ò ní o gbàtà níbi sọ̀rọ̀ yẹn ni àwọn èèyàn wá rí pé ah nǹkan lọ́la lélẹ́yìí torí ọ̀tọ̀ ni nǹkan táwọn mọ̀ sí pé ọkùnrin kan wá bí pé ah, ọ̀tọ̀ ni nǹkan tó yìí mọ̀ mọ̀ sí ìgbéraga lélẹ́yìí náà ar-rajulu yuhibbu an yakuna thawbuhu hasanan ẹni tó bá máa ń wọṣọ dáadáa tó sì máa ń láìkó máa wọṣọ dáadáa ń kọ́ bákan náà wa na'iluhu hasanatun ó máa ń fẹ́ kí bàtà òun kó fáìn ó máa ń ní àá ànábìnrin yẹn kì í ṣe ìgbéraga o ìyẹn nǹkan tó dáa ni kódà inna Allah yuhibbul jamal ọlọ́run bá ní ìdí kíyàn máa ó fẹ́ràn kíyàn máa ṣe aljamal kíyàn máa ṣe ẹwà kó máa túnra ṣe so àlẹ́bí wa ní alkibru ẹ mọ̀kátà pé ní kibru ni ní ń jẹ́ ìgbéraga àwọn ni batarul haqq kíyàn máa fọwọ́ ra kíyàn máa ra òdodo láre kíyàn máa gba òdodo tó bá sọ fún yàn bákan náà wà gọ́mùtún náà àti kí wọ́n fojú kéré àwọn èèyàn sànẹ́bí ní nǹkan tí ń jẹ́ ìgbéraga ní eléyìí tábà wọlé wọnú àyá al-Qur'an á rí àwọn ìtọ́nà tó sọ pé òun ò nífẹ̀ẹ́ ìwà tí ò dá ní ìwà ìgbéraga nínú ọ̀sọ́lọ́tò Luqman ìgbà tí Luqman tó ń kìlọ̀ àwọn ìwà tí ò dá fún ọmọ rẹ̀ nítorí jìnnà sílùú àwọn àbáyé o ní wàlá tó sọ xir wàlá tó sọ ẹ̀ẹ́r kọ́dàkàlẹ̀ náà má máa gbé ẹnu sókè fáwọn èèyàn tó mi pé lára wà gbé aga ni pé ẹni tí wọ́n gbé ẹnu ókè yóò máa wo àwọn èèyàn bíntín wàlá tamshi fil ardi marahan má máa lọ lè máa ṣe fáàrí má máa ń ràrin yán kọ́ máa yan lórílẹ̀ ayé nípa ẹni tí bá ń jẹ́ onígbèraga ẹ̀ ti máa rí níbi ìrìn rẹ̀ nígbà míì inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur olùbá ni mi ní bùkà yìí fẹ́ràn gbogbo ẹni tó bá ṣe pé ó bá jẹ́ oníyanràn onígírímọ́ǹkáì fakhur tó máa ń ṣe fáàrí tòtòrí ara iṣẹ́ irinṣẹ́ ẹni tó bá jẹ́ onígírímọ́ǹkáì náà ni pé yóò máa ṣe fáàrí pé mo ju lágbájá lọ yóò máa ṣe ìyanràn so ọlọ́mọba ní àwọn ìwà ìwà tí ò dáa ni so náà ni pé tábà ń sọ nípa àwọn ìwà gírímọ̀nkáì tí ọlọ́wọ́ bá jí kó yí pé ìròyìn ohun ọlọ́run ni òun ni ìtọ́kùnmọ̀ ju gbogbo èèyàn lọ ìròyìn ohun ọlọ́run ni àwọn afáàmọ́ sọ pé mílíkọ̀ sọ ìsìlìjàbáàrà inú ìròyìn tọ́lọ́wọ́ bá fi ṣara rẹ̀ lẹ́sà ni lọ́wọ́dé sábò ní ọ̀tọ̀rọ̀ bí ọlọ́ àìníhù ànábì ni ọlọ́wọ́ bá sọ pé ìyẹn ni pé adé tó kọjú sí Ànábì ní alkebreya oridai alkebreya mótómótó èmi aṣọ èmi ọlọ́wọ́n ọba ni èmi ọlọ́wọ́n ọba ni mo ní ẹni pé èmi ọlọ́wọ́n ni mo ní wàlà àádọ́mẹ́tò ìzárí títóbi náà èmi ni mo ní fàmẹ́nà zàáni wá ìdàmínìkùmọ̀ ẹni tó bá wá ń bá mi ṣe fàǹfà ọ̀kan nínú àwọn ìwà yìí tí kó náà wá ń ìwà mo mo mo mo mo mo mo mo mo mo ní ìwà gírímọ́ńká ìwà mo tóbi ọlọ́run bá ní kọ̀zọ́fùtùhù fìnà ẹnìyẹn ọ̀fẹ́ wọ náà nìyẹn ọ̀fẹ́ wọ iná so náà ni pé nínú àwọn wà tí a gbọ́dọ̀ ṣọ́ra fún òun náà ni kí èèyàn ṣọ́ra fún ìwà ìgbéraga ìríra ẹni ìjọra ẹni lójú. النبي صلى الله عليه وسلم تلك من كان في قلبه مثقال خبة من خردل من كبر أكبه الله على وجهه في النار kẹni tó bá ṣe pé kínkínní bá ṣẹ́kù nínú ọkàn rẹ̀ báyìí ní ti ń jẹ́ ìgbéraga a lọ́run níbi kẹ́ni ẹni ìrìn àlùjẹ́ náà wọ̀ ní ìrìn wọ̀ àlùjẹ́ náà wọ̀ ṣọ̀gbà tó lọ́wọ́ bá ń ṣàlàyé àwọn ìwà tí ó mú àwọn ọmọ náà wọ náà tó lọ́wọ́ bá ń sọ pé wa yawmal qiyamah ترى الذين كذبوا ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين سلواني ننجا نما نجا أي بدون تبا تجا onígbéraga so ìtò wá le jù nínú gbéraga táwọn afábá ń ṣàlàyé rẹ̀ òun náà ni kéèyàn ó máa gbéraga sí ọba tó dáyàn Mm. kí wọ́n gbéraga sí ọba tó dáyàn títà afá bá ń pín wọ́n máa pín sí ọ̀nà méjì wọ́n ní ìgbéraga sí àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá òun làkọ́kọ́ so ìgbéraga sí ọlọ́run òun làkọ́kọ́ ìgbéraga sáwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá òun lẹ́lẹ́kejì so náà ni àwọn ìgbéraga sọ́lọ́run òun ìrìn yóò lọ ìmúta ń sọ pé àwọn tó máa ń gbéraga sọ́lọ́run àwọn náà nírú àwọn àṣàrà àwọn òní àwọn nàmúrúdù àwọn yẹn wọ́n gbéraga sí ọlọ́run ọba tòlọ́lọ́ fi ní náà lọ́n sọ pé ànábì lọ́yìn musa ní wàkọ́lẹ̀ musa inni a'udhu bi rabbi wa rabbikum min kulli mutakabbirin la yu'minu bi yawmil hisab kí wá ọlọ́run ò mọ wá ìṣọ́ ọlọ́run mọ́sà sọ mi lọ́dọ̀ gbogbo mutakabbir àwọn tí wọ́n gbé máa ń ṣègbéraga sọ́lọ́run yìí tó yẹ pé ìgbéraga wọn débi pé la yu'minu bi yawmil hisab wọn ò gba ọjọ́ gbèǹde gbọ́ tí ọlọ́wọ́n bó ṣèṣirò àwọn wọn ò gbà gbọ́ sọ yẹn ni pé àwọn tí ìgbéraga wọn dé ipò pé wọ́n ń ṣègbéraga sí ọba tó dá wọn sọ tó ṣe pé wọ́n ní àwọn ò ní sin lọ́hùn àwọn ò ní sin lọ́hùn àbí kàn pé àwọn lọ́lọ́hùn àwọn tó ṣe léyìí náà ní Fáráò àti Nàmúrúdù ìpín kejì náà làwọn tó ṣe pé wọ́n ń ṣe ìgbéraga sí ẹ̀dá òun èyí táwọn ń ṣe lálàyé níbí yìí wípé àìsàn ọkàn tó tí ò dáa ni wọn lọ gbéraga sí àwọn ọmọlàkejì yàn èèyàn bí èèyàn èèyàn èèyàn bí tiẹ̀ kọ́ mọ gbéraga sí wọn so kó rí wọn pé wọn ò jẹ́ nǹkan kan wọn ò jámọ́ nǹkan kan kò sí nǹkan tí wọ́n ní tó tó tiẹ̀ so àwọn afáàmọ́ ń ṣàlàyé fún wa pé eléyìí àìsàn ńlá ni tí kò yẹ kí mùsùlùmí kó gbádùn sàlẹ́bí sallallahu alaihi wasallam ó kì wá nílọ̀ ìka sọ̀ra fún ìwà yẹn tí yóò là ń sọ lẹ́ẹ̀kan pé àánú sahih muslim àdéhùn sálámàtò bin akọ́wà ó ní bàbá àwọn sọ fún un pé anna rajulan akala inda rasulillahi sallallahu alaihi wasallam bi shimalihi arákùnrin kan ń jẹun lọ́dọ̀ ànábì sallallahu alaihi ń fọwọ́ òṣì jẹun faqala ànábì wọn ni kúlù yaminik má fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun kọ́lá láàtàtì wọn láíláyé mi lè fi jẹ́ láíláyé mi lè fi jẹ́ so kí ló fà ọ wá wọnú na kí má má náà ẹ̀wú ilẹ̀ kébù náà ni pé ó ń gbéraga pé ta ní bá wọn sọ̀rọ̀ pé sí wọ́n ló ń bá mi sọ̀rọ̀ níta àwọn ìgbìlẹ̀ kan náà nìyẹn pé kí wọ́n má gbà kó mọ fojú òkúta ní bá mi sọ òru wà yẹn ìwà ìgbéraga ni mùsùlùmí ó gbọ́dọ̀ yọwọ́ kó ń bẹ̀ yányá ní gbogbo wà tó bá ti jẹ́ ìwà ìgbéraga báyẹn kò tí wọ́n máa ṣègbéraga sí òfin ọlọ́run ọba tí wọ́n máa ṣègbéraga sí òdodo kò tí ẹ̀mí rẹ̀ ó di pé kò sẹ́ni tó lè bọ́ ọ sọ so ìwà ìgbéraga náà ni mo máa ń èèyàn sọ báyìí nínú ẹ̀sìn ọlọ́run tó ní pé wà nunkiru in shina ala nnasi qawlahum wala yunkiruna alqawla hina naqulu so táyì yẹn bá fẹ́ bàjẹ́ wọn lè yàn mú orí píríncípù wọn lọ́wọ́ títí àwa ń tiwa ìbáwà ṣe wà yìí àwa làwa lè tako anybody àbọ̀ kò sẹ́nìkan tó lè tako àwa àwa lè tún anybody ṣe kò sẹ́nìkan tó lè tún àwa ṣe ìgbéraga ti wọ̀ ọ́ lẹ́wù nù ìparun lèyàn retí hàn ìparun lèyàn retí so kí ọmọ táfà bá ń ṣàlàyé pé kí ni nǹkan tó máa mú àwọn èèyàn gbéraga àwọn èèyàn máa wúra wọn pẹ̀lú ipe àwọn ní arzikì arzikì a máa mú èèyàn ṣe gbéraga kò tí ó wò pé ta ni kí àwọn eléyìí à wọn ní nǹkan kan tó wà ìjọ mọ àmọ ṣe ìgbéraga sí àwọn ọmọ èèyàn bíi tiẹ̀ tó ẹni tó bá rí báyẹn ó ní ìdíkó kíyèsí ara rẹ̀ torí pé kí ni ẹwú orun tó ṣẹlẹ̀ nínú Suratul Kahf tọ́lọ́run sọ pé àwọn ọkùnrin méjì yẹnì tí ọ̀kan ní oko tó pọ̀ nínú wọn ọ̀kan ní oko tó pọ̀ so kí ló fà tó fi di pé ó ó ó wá padà wá ṣègbé nígbà tí ẹnì kejì rẹ sọ fún pé ah bó ṣe wọnú oko rẹ̀ báyìí obìnrin káyé gùn ún onímọ̀ àwọn ọ̀nà àǹtẹ̀bí ìdàhàbà abadan nínú èrò pé dúkìá yìí lè parẹ́ dúkìá yìí lè parẹ́ owó yìí pọ̀ torí pé kí ni oko rẹ̀ yẹn fún àyà oko méjì lónìí kílítàl jẹnẹtẹ́yìn oko méjì yẹn olúwa ní àfi àwọn kúrò àwọn omi tó ń sàn níbẹ̀ omi ìrọ̀rùn ni kì í ṣe pé ń ṣe wàhálà ẹni olùmọ̀lójú ọ̀lọ̀ ẹ̀rẹ̀ kí ọmọ sọ́rọ̀ nǹkan báwọn ọmọ abúlé à ń tẹ̀bí ìdá hábà ilé owó yóò lélé yóò lè pa kó lè bà kó lè tán wọ́n là yín rìtò ila rabbi làájìdánná minhu khayran munqalaba kọ́lá ètò ètò da bá a ṣe gbá yìí rè látún gbé ayé lálẹ́kẹ̀ lẹ́nẹ́nẹ́ àtún gbá ayé rè àtún gbá ayé lẹ́yìn ọ̀gbìn al-qiyamah ń sọ gírímọ̀ ń káyì sí ẹnì kejì rẹ̀. Hmm ẹni kejì wọn sọ pé ah ní tó ń sọ yìí ọ̀dà tó bá wọlé ọ bá wọnú oko rẹ tó bá ti jẹ pọ́ bá tẹ̀ wá jọ lójú ọba sì ni masha Allahu la quwwata illa billah nítorí bá wí léyìí tó gbogbo dúkìá yẹn padà parẹ́ látara àwọn ìwà ìgbéraga tí ó wù so oníbi kí wọn máa rí pé òun ní dúkìá ju ọmọ làkejì lọ a máa fa ẹ̀kan náà alára nǹkan tó tó máa ń fa ìgbéraga ní kí yóò nígbàgbọ́ pé òun wà ní ipò ipò tó ju ti ọmọlàkejì lọ tí wàá rí àwọn ẹni tó ṣe pé wọ́n jẹ́ ọ̀rẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní fẹ́ bá wọn rìn mọ́ àwọn tó ń jẹ́ àwọn alábàájòkó rẹ̀ kò ní fẹ́ bá wọn jòkó mọ́ tí ó rí pé òun ti jù wọ́n lọ nípò so ó wà nípò yẹn ò túmọ̀ sí pé àwọn tí ẹjọ́ ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò jẹ́ èèyàn mọ́ kódà ìgbà tó bá ti tàsíkò tiẹ̀ tó ti fi ṣègbéraga ìgbà tó lọ́n bá ṣe tiwọn náà wá ń kọ́ sòun náà ni pé ipò nínú kan tí màá ń jẹ́ káwọn èèyàn ó ṣe ìgbéraga bẹ́ẹ̀ náà ni yìí kẹlòmí ò ní popularity kò ní popularity àwọn afá ṣàlàyé pé mo mọ ẹnu nǹkan tí màá ń fa ìgbéraga fún yàn kódà ìmà ìmà kódà ìmà ẹ̀sìn nígbà míì tí èèyàn bá ṣọ́ra tí èèyàn bá ṣọ́ra lẹ́nu tó ṣe pé ìmọ̀ ẹsẹ̀ ń dé fún un yóò mọ̀ wá rí i pé lágbájá á kọ̀mọ́ náà tó ní kọ̀mọ́ kẹrẹ́ tó ní á ìwọ ti kàkà kúkà owó ti kéré òkè ní kàkà kúkà so so ìbẹ̀rẹ̀ mà á máa rí ibi takabur bọ̀ tí màá bá tún di pé wá balance yàn la tó bá di pé wọ́n á dé tán dáadáa yóò wá ṣẹ̀rí síta wàá lọ ìfúnyàn gbogbo ní tẹ́bá tó bá ń fi ìmọ̀ ṣe ìgbéraga kẹ́ mọ̀ kó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìmọ̀ ni ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìmọ̀ ni so bákan náà lára nǹkan tó tún máa ń fa ìgbéraga fáwọn èèyàn nẹ́sàbà ẹni pé kéèyàn ní mọ̀lẹ́bí yá pé mọ̀lẹ́bí mi mọ̀lẹ́bí mi dáa ju lágbájá lọ wọ́n pọ́pùlà mọ̀lẹ́bí ọba ni mọ̀lẹ́bí olóyè ni mọ̀lẹ́bí olówó ni a pọ́pùlà pẹ̀lú ìjà àfà a máa tí káwọn èèyàn ó ṣe ìgbéraga máa ń tí káwọn èèyàn ó ṣe ìgbéraga tó tí ó mọ̀ rírà pé òun tóbi ju anybody lọ pé kò sí sùúrù ẹ̀ làwọn afájú mú sọ lẹ́ẹ̀kan tó mú sọ pé wà ní kírò ìṣínà alànà ti kọ́wùlà wọn kà wà lè takunyà wọn là kírò náà kọ́wùlà iná na kòòlù àlùgbà táwa bá ń sọ táwa bá ìgbéraga ni ń so ìgbéraga lára àwọn nǹkan tí ó tún máa ń fa ìgbéraga ẹwà ẹwà a máa jẹ́ fún yẹn míì tó lè ní bá ríra rẹ̀ yára pé àmọ́ ah, dáa kọ́lọ́wọ́ máa dáhùn dáa pé áá tó àwọn ọmọ apè lọ́tún ló sì bí obìnrin ni òun náà wá ti bẹ̀rẹ̀ pé òun dáa òun rẹwà ṣùgbọ́n lọ́kùnrin náà tí wọ́n máa ń fa ìgbéraga fún yàn ìgbéra tó bá wá ń ṣe ìgbéraga látara pé òun rí pé òun rẹwà tó ẹnìyẹn àìsàn bẹ ní ọkàn rẹ̀ torí pé kí ni ìgbéraga kò lè nǹkan kan kún fún yàn kò lè nǹkan kó fún yàn rògbòyàn ni pé yóò tún jẹ́ àkóbá fún yàn lọ́dọ̀ ọlọ́run ọba ni tó bákan náà àwọn afámọ́ ń ṣàlàyé wípé tí èèyàn bá wá rí gbogbo àwọn nǹkan tó máa ń fa ìgbéraga yìí kí ni nǹkan tí ni wọ́n máa fi ń ṣògùn àìsàn burúkú yìí yẹn pé ìgbéraga kí wọ́n fi ń sáyè kí wọ́n fi kí wọ́n fi ń ṣògùn rẹ̀ àkọ́kọ́ ni pé kí wọ́n kọlọ̀ lè jẹ́ ẹni tí ó kọ́ nǹkan tí ń jẹ́ ìtẹríba lọ hmm. lè kọ́ ẹ̀kọ́ tí ń jẹ́ ìtẹríba anabi sallallahu alaihi wasallam ọ̀pá wa láṣẹ ipe أمرني يعني قال الله تعالى يعني أمرني الله سبحانه وتعالى أن تواضعوا حتى لا يفتخر أحد على أحد ó ní ànábì náà lọ́wọ́ bá pa mí láṣẹ pé kí n sọ fún yín pé kẹ máa hatta la yaftakhir ahadun ala ahadin tó fi di pé ẹnìkan kò ní lè máa ṣe ìgbéraga sí ẹnìkejì rẹ̀ ní pé tí gbogbo yín tó rí àárẹ̀ rẹ̀ bí dèédé àwọn èèyàn míì bákan náà ara nǹkan tó máa ń jẹ́ kí àìsàn ìgbéraga kó kù ní ẹ̀mí èèyàn tí máa fi tí máa fi ń dínkù àbí tí máa fi máa fi máa fi ń lọ wọn ni kéèyàn rántí ìjìyà ìjìyà tí ń bẹ fún ẹni tí. Tí ó bá jẹ́ onígbèraga ànábì sallallahu alaihi wasallam ní pé ẹnìkan bí ẹ̀ báyọ̀ ní ṣẹ́kù nínú ẹ̀mí rẹ̀ ní ìgbéraga sí pé ìgbéraga kíní náà lọ́wọ́ nínú ẹ̀mí rẹ̀ ànábì ní kí wọ́n gbé wàlìjánà ẹni gbé wàlìjánà pé wọ́n flush ìgbéraga yẹn kú kó tó di pé wọ́n wàlìjánà tẹ̀wọ̀n tó bá sì ní wọ́n gba ìwà burúkú kan kú lára yẹn ìyọ́kọ̀ tí ó ṣẹlẹ̀ sí ẹni tí ọba jẹ́ onígbèragájọ́ ń gbèdè alkiyama òun náà ni pé Ànábì sallallahu alaihi ó ní tí wọ́n ṣe fún ni pé wọ́n wà fẹ́ nìyẹn di bí ọmọ náà gún kí ni jẹ́ ọmọ náà gún òun ni pé yóò kéré yóò wádà gẹ́gẹ́ bí apá yóò lẹ́sẹ̀ yóò lórí gbogbo ọmọ èèyàn ṣe máa ń rí náà ni ọmọ èèyàn ò rí àmọ́ yóò wá kéré gan tó bá kéré òun gbogbo àwọn èèyàn wọ́n mọ̀ wá tẹ̀mọ́lẹ̀ ni wọ́n mọ̀ tẹ̀mọ́lẹ̀ tó gbogbo bá wọn tẹ̀mọ́lẹ̀ ìyà tí wàá jẹnu fáá títí tí ó fi di ọjọ́ gbẹ̀ndẹ̀ kẹyàmà tó irú àwọn tàbá ti rí báyẹn tó lóríṣiríṣi ìyà náà ni yóò máa ṣẹlẹ̀ ní ọjọ́ gbẹ̀ndẹ̀ kẹyàmà ṣe mọ̀ pé àwọn kan bẹ tí ànábì ní wọ́n máa rùn wọ́n máa rùn sí àwọn tó ń bẹ nínú náà ni àwọn náà làwọn ní zina ṣùgbọ́n kan náà àwọn kan bẹ tó ṣe pé ìhà wọn yóò yẹ àwọn làwọn tí wọ́n ṣe dédé láàrin àwọn ìyàwó wọn àmọ́ àwọn kan bẹ wọ́n wá jẹ́ èèyàn àmọ́ wọ́n kéré kónkóló àyọ́mọ̀ wá tẹ̀ mọ́lẹ̀ tó mọ̀ tẹ̀ wọ́n lẹ̀ wọ́n ò sì ní kú wọ́n ti ń tẹ̀ wọ́n náà ní wọn ò sì ní kú so àwọn tó bá jẹ́ onígírímọ̀nkáyì so náà nìyẹn so àwọn mẹ̀dẹ́ nìyẹn a máa rántí gbúrú àwọn wàhálà tí ń bẹ níbi ìwà ìgbéraga yìí ìdẹ́nlẹ̀ iná kíyàn ọmọ rántí bí tí wọ́n bá ti ní fọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n bó ti mọ̀ ní <clears throat> ọlọ́wọ́n yóò sì máa ṣe gbé tí ẹ bá ní tẹríba ọlọ́run máa gbé yóò máa gbé yàn ga yóò máa gbé yàn ga anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó bá máa ń ṣe ọlọ́run bá ṣe okùn kan sí orí àwọn ọmọ ẹ̀dá ènìyàn ó ṣe okùn kan sí ẹsẹ̀ wa ẹni tó bá ti ń gbéraga àmàláìka ó máa fà kalẹ̀ gbogbo ẹni tó bá ti ń rẹ́ra rẹ̀ kalẹ̀ àmàláìka ó máa fà á sí òkè ìyẹn ni pé ẹni tí ó bá jí onígbèlaga ó ti ń kó bára rẹ̀ spiritually yóò mọ̀ lọlẹ̀ níwájú ọlọ́run ọba ni kọ́nà kọ́ mọ́ṣá ṣe àánú rẹ̀ fún wa tó kọ́nà mọ́ṣá ṣe wá ní ẹni tí ẹni rẹ̀ tí ó wà lẹ̀ bí wọ́n ṣe wá máa ń dáyà mà pé ìyànjọ́ ní ẹlẹ́mìí rẹ̀ lẹ̀ ní ẹsẹ̀ onígbèlaga mo ní kéèyàn ó free sí anybody kéèyàn ó túraká sí anybody kéèyàn ó lè ba anybody lọ́wọ́ sílẹ̀ ní jẹ́ mímọ́ túmọ̀ sí pé èèyàn jẹ́ ẹlẹ́mìí ìrẹ̀lẹ̀ tẹ́niyàn ní ìgbéraga so àwọn tí a bá fẹ́ pè sí orí ètò àsìkò tó báyìí so zero eight one zero eight five zero one three seven one so zero eight one zero eight five zero one three seven one so fún ìbéèrè tí a bá ní so ọ̀rọ̀ ìgbéraga náà ni à ń ṣe lálàyé. Hello hello ó ti kọ́ọ̀tù òkè nam ṣé ànílò nọ́mbà títí ọ̀dọ̀ tí wọ́n báyìí nígbà tí yẹn bá ń kọ́ ti wàkọ̀ ọgbà ló lọ́pẹ́ ní sọ́kàn ní. aleykum salaam wa rahmatulah wa barakatu. ó ń ti kọ́ tèmi. so fún àti a bá fẹ́ pé a lè pè sí zero eight one zero three three five one. aleykum salaam wa rahmatulah wa barakatu. Láàrínkùn lára ọ̀. Ẹ̀kẹ́ wọn púpọ̀ bá. Ìrọ̀pùlọ̀fẹ́. Ọlọ́run ní fi wálé ọ̀. Ẹ̀yẹ tó bá ní ìgbìyànjá, ó ti tàà ti tẹ́lẹ̀ mọ̀. Alhamdulillah. Gbogbo iṣẹ́ tí fún wáyé, ọlọ́run jẹ́ kí ọ jẹ́ ìdùnnú fún wa ló jẹ́ ká lè máa rí ìwà rẹ̀. Ẹ̀ṣùn. Ẹ̀ṣùn gan. Naam. Number 0810 uh, 8501371. So, fáwọn tàbá ní ìbéèrè. So, time wa ọ̀rọ̀ ọ̀pọ̀lọ̀. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Náà mẹ́ káàbọ̀. Ẹni tí ó bá ní ìgbéraga, ìjẹ́ nǹkan kan wà tó lè mọ̀ sí lọ́kàn rẹ̀ tó mọ̀ kó máa rántí gbogbo àwọn ìjìyà tí ń bẹ fún ẹni tó bá ń jẹ́ onígbéraga so tó bá jẹ́ ogun ní àkèyàmọ̀ ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ wọ́n tani zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. àlùkò gbogbo àyùmọ̀ ìnẹ́bí rọrùn ẹ̀sìn ìsìlámù bá ní kò bá kólékólé. bá wa tẹ̀rù ọlọ́run tó